Doctor, dáàdi man overreact lórí àwọn nǹkan kéékèèké wọn kò bínú gan-an. Ah. ẹ má bínú ẹ jọ kí ni àwọn nǹkan kéékèèké tó máa ń ṣẹlẹ̀ tàbí tí madam máa ń ṣe tó máa ń bí yín nù. tí bàbá ìfún wà bẹ́ẹ̀ tó doctor i'm so sorry. no money. ní tí bàbá ẹ fi ń wà bẹ́ẹ̀ torí ẹ̀ ti yí. so ìwọ gbé mi wá síbí wọ́n fa ẹ̀jẹ̀ mi so fẹ́ kọ́ tẹ́ àṣọ fẹ́ kọ́ tẹ́sì mi wípé orí mi pé àbí mo ya wèrè ni. no not at all. no bàbá tó bí ìwọ lọ́mọ tó jẹ́ bàbá tiẹ̀ ṣé o lè gbé wá sọ hospital kọ́ tẹ́sì ọpọlọ ẹ̀ no o gbé bàbá ọkọ ẹ wá sọ hospital ṣé o lè gbé bàbá tó bí ẹ lọ́mọ wá sọ hospital kọ́ tẹ́sì ọpọlọ ẹ̀ ẹ̀yin méjèèjì lè ya wèrè. Ah,